ká ní pé ìyá alákàrà ṣeré ìyá alákàrà ká ní pé ìyá alákàrà ṣeré ìyá alákàrà. ó ń ta sánsán sí mi nímú ìyá alákàrà ó ń ta gẹ̀gẹ̀ sí mi lọ́kùn ìyá alákàrà. ká ní pé ìyá alákàrà ṣeré ìyá alákàrà ká ní pé ìyá alákàrà ṣeré ìyá alákàrà. ẹ má pe ìyá alákàrà ṣeré ìyá alákàrà ẹ má pe ìyá alákàrà ṣeré ìyá alákàrà ó ń ta sánsán sí mi mímú ìyá alákàrà ó ń ta jẹ̀jẹ̀ sí mi lọ́fun ìyá alákàrà ẹ má pe ìyá alákàrà ṣeré ìyá alákàrà ẹ má pe ìyá alákàrà ṣeré ìyá alákàárà. ẹ má pe ìyá alákàárà ṣeré ìyá alákàárà ẹ má pe ìyá alákàárà ṣeré ìyá alákàárà.